lárinrin ọmọ gbọ́n wá. ní Kaftan TV ètò òótọ́ lárinrin ọmọ gbọ́n wá. ẹ ṣé ẹ ṣé ẹ ṣé àdúgbò afọládàá ni wáyé ẹ wò mí ìtàn onígbàgbé yín tòní ó lè gbà kọ́jọ̀ ní lọ torí pé ikọ̀ kéde kọ́gbọ́n agbéra o agbéra àfi bà ilẹ̀ Ìdó láti bára wa ìmọ̀ ni wọ́n ń pè nílẹ̀ Ìdó. àkábíyèsí olódùmarè àṣẹ́ngbà téèyàn ti rìn débi kan ni ò ní mọ̀ pé o mo ló mọ kan sáárá sí ọba adániwáyè ọdọ ta ọdọ mo lọ ọ̀dọ̀ èdò bàbá wa aláyélúwà ọba síkírù adéyẹba adeniji òun ni aṣekádépẹ́ sọ́dọ̀ wọn ẹ̀yin afọ̀rọ̀jẹ̀wọ́ ọ̀rọ̀ ẹgbọ́n tó dókè wa sọ fún lórí ètò kéde kọ́gbọ́n lábala ìtò nígbàgbé yìí. ìrìn ọmọ gbọ́ wá. ní Kaftan TV ètò òótọ́ láàrin ìrìn ọmọ gbọ́ wá. àyè mo sọ fún yín ní gbogbo ìgbà pé a máa mú wá fún yín àwọn ọba tó làmìlaka tá lè tira wọn kọ́ àṣà àti ìṣe kákéde kákọ́gbọ́n àyàn iléeṣẹ́ Kaftan TV náà la wà lórí ètò kéde kọ́gbọ́n abala àtàn nígbàgbé yín la wà yìí àṣekádépẹ́ sọ̀dọ̀ bàbá wa àyẹ̀ntà ni mò ń porí Ah, ìrìn àjò ìkànnì kéde kọ́gbọ́n àmọ̀gbéra o agbéra ó dilẹ̀ ìdó ilẹ̀ ìdó la wà lónìí lọ́dọ̀ bàbá wa kábíyèsí olójúdó ti ilẹ̀ ìdó bàbá wa his royal majesty àyàn his imperial majesty kábíyèsí ọba síkírù eh, adéyẹba adéníjì bàbá wa àṣekádé pẹ́ sọ̀dọ̀ bàbá wa kábíyèsí bàbá kábíyèsí o orí adágbè yín o. ìjẹ́ mo súnmọ́ bá níwọ̀n tẹgbẹ̀jẹ́ mo jìnnà sọ́ba níwọ̀n tẹgbẹ̀fà rọ́bà fí báyìí lọ́ba pa èmi ọ̀rọ̀ bá fí o kọba ọmọ pa mi kọba ọgbà mi lànà àyìn adọ́dọ̀ bàbá lónìí o àyìn gbogbo ẹ̀dá tí ń gbọ́ mi tí ń wò mí lákòókò yàrá kì í bọ́ lẹ́nu ọmọ òní bọ́ lọ́yìn rẹ̀ ṣẹ̀kẹ̀rẹ̀ bá ròde ìbànújẹ́ ní bá ròde ìbànújẹ́ tọmọtọmọ àtúntì jùlẹ̀ bá àti máa ń ṣe ní gbogbo ìgbà ọ̀dọ̀ kábíyèsí bàbá mi ni mo wà lónìí ẹ jẹ́ kí wọ́n ní ká oníkàkà gbọ́ pàrọ̀ àyàn ò kí bàbá mi ká bá ń kí gbogbo ilé ká dárúkọ wọn ní ẹ̀kúnrẹ́rẹ́ torí pé ẹ mi ṣe sọ́hún mo rò pé bàbá ó sọ bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ kábíyèsí bàbá wa mo fẹ́ bá ń kí gbogbo ilé kẹ́ bá ń dárúkọ yín fún wọn. ẹ ṣé mo kí gbogbo ilé pé ẹ kújọ́ mẹ́ta o. kábíyèsí. ilé òní náà yín o. àṣẹ. ọ̀nà yín ò ní dàrú o. àṣẹ. ọkàn yóò balẹ̀ o. àṣẹ. orí adé gbogbo ojú gbogbo ẹni tẹ́ ń wo gbogbo ètò orí adé yóò gbè o. àṣẹ. ẹ ẹ ní bá pàdé o. àṣẹ. ọ̀nà ní náà yìí o orúkọ mi ni ọba adéyẹba sikiru, adéníjì olójúdó ti ilé ìdò pátápátá ní mhm. ni èmi fìkàlẹ̀ sí ṣe. kábíyèsí àdúpẹ́ àyàn wà nílẹ̀ èdò ẹlòmíà wò pé ṣé ìpínlẹ̀ èdò ń sọ ní àbíbo ilẹ̀ èdò ní ilé ti ilẹ̀ èdò babawa àyàn Adéníjì eh, àṣekárípẹ́ sọ̀dọ̀ bàbá eh, bàbá eh, ilẹ̀ Ìdó ilẹ̀ Ìdó ilẹ̀ Ìdó kí ló bí ilẹ̀ Ìdó ibo ni ẹja sọ káwọn èèyàn tí wọ́n ń gbọ́ wa tán wò ó lè mọ̀ ṣé nǹkan kan ló fà á tán fi pé kíbi ọmọ jẹ́ ilẹ̀ Ìdó wọn mo fẹ́ já fìtàn yẹn nà náà kó lè yé gbogbo ṣé bàbá wa tí ẹ bá ń gbọ́ ilẹ̀ Ìdó ilẹ̀ Ìdó ilẹ̀ Ìdó ẹ̀ ilé ìdó gangan ni kì í ṣe ilé ìdó. ilé ìdó ilé hmm, ìdó hmm, hmm, tí ó jẹ́ wípé ilé ìdó a lè fojú wò ní wípé gbogbo ibi tí ìdó ti lọ ilé wọn nìyẹn tó sì jẹ́ wípé ó wà ní Ifẹ̀. Ifẹ̀ ilé ìdó. tó jẹ́ pé ó wà ní Ifẹ̀. ìran kan ní jẹ̀dó. ìran kan ni. àwọn ìran wo wá ní jẹ́ ìdó. ìran ìdó ni ìran olóòjé. ìran olóòjé olóòjé oní wa olóòjé. torí pé a ṣe ìfọ̀rọ̀wánilónúwò pẹ̀lú kábíyèsí wa kan láìpẹ́ nípínlẹ̀ Kogi nílùú Gàdúmọ́ wọ́n sọ̀rọ̀ nípa tọ́jẹmọ́ ìdó yìí náà ṣùgbọ́n ẹ ṣe mọ̀ gba aṣíwádọ̀ yìí a tún lè tàn mọ́lẹ̀ sí fún wa pé ìran olóòjé ní jẹ́ ìdó kí ló dé tí wọ́n fi ń jẹ́ ìdó. ṣe rí yàtọ̀ sí Ifẹ̀ ẹ rí i pé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ káàkiri àgbáyé gan àpò ìdó àni pé ìdómìnà sí hmm. ìdó àní hmm. ìdó ìtumọ̀ ta lè fojú ìdó wé a lè fi wé pé ibi tí a bí nígbà tá a ń lọ ibi tá a gbé dúró sí eh, ibi tá a tẹ̀dó sí hmm. ní ìdó ṣùgbọ́n orúkọ eh, eh, ìdó yẹn tó gbogbo àwọn èèyàn ń pè káàkiri a ní orúkọ wa gangan tí ò sì ṣe pé ìran olóòjì ibòmíì wà báyìí tó jẹ́ pé orúkọ tí wọ́n ń jẹ́ ń bẹ̀ wọn ò jẹ́ ìdò mm-hmm. tó jẹ́ pé ara àwọn ọmọlójì náà ni mm-hmm. kò mí wí pé ibi tí wọ́n bá ti wá sọ pé ìdò tí ibi tí wọ́n bá ti sọ pé ìdò pé kò sì jẹ́ pé àwọn yẹn yìí ṣe ọmọlójì bí àpẹẹrẹ ẹ wo ní ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ ní Ìjẹ̀rù mm. ara wa náà ni mm. nígbà tí wọ́n wọ́n ní tabadẹ́yìn odi orúkọ tó bá wù ní là jẹ́lẹ́yìn odi nígbà tí wọ́n kúrò níbí wọn ò débẹ̀ yẹn kan sọ pé ìdó hmm, wọ́n pe àwọn wọ́n pe wàrà wọn ní ìjẹ́rù ìtàn tiwọn yẹn náà ní sàbẹ̀ bọ́tẹ́ fi ń pè rẹ̀ ní ìjẹ́rù oníbi hmm. tiwọn náà sì jẹ́ hmm, ọ̀tọ̀ níbẹ̀ yẹn ibòmíì náà wà tó jẹ́ pé kì í ṣe pé orúkọ tí wọ́n ń jẹ́ láti bí wọ́n pé ìdó àní ìdó mìnàsì eh, ìdó àjìnàre irú ìdó àjìnàre ní sitaníkàwò ní ìtú ẹ̀ pé mo jìnà rere àjìnà rere mo jìnà sí nǹkan kan àwọn jìnnà hmm. Hmm, tó pé ibi tá a dó ìdóní àti débi ká a jìnnà sí yín omi rí pé orúkọ tí a lè lò hmm. pé níbi tí nǹkan tó sún wa débi kan tá a dúró sí ra pè ní ìdò. a bá sọ̀rọ̀ nípa ìdó nílé Ifẹ̀ ìjẹ́ a lè ṣe àpèjúwe pé nílé Ifẹ̀ o ibi tá à ń pè nídò láti bí i sí bí i ni o àbí ojú ilé ibi tí bàbá tẹ̀dó sí gangan náà là ń pè ní ìdó òní. Eh, ẹ ṣe olóòtú eh, ibi tí a lè fojú wò pé ìdò ó ní expansion tó jẹ́ pé tó tóbi tó jẹ́ pé length and breadth gbogbo orígun mẹ́rin a fi ìdó fi ó fi ara ti Ifẹ̀ lápá kan ó tún fi ara ti Ìjẹ̀ṣà ní apá kejì ní apá ọwọ́ ọwọ́ iwájú ó fi ara tún ti Ifẹ̀ náà ní ẹgbẹ́ kejì ó tún ti ara ó tún fi ara ti fẹ̀ náà ó túmọ̀ sí pé ọ̀nà mẹ́ta ló gbà fara ti Ifẹ̀ ọ̀nà kan ló fi ara ti eh, Ìjẹ̀ṣà hmm. Hmm. ní oṣù hmm, tí a bá fẹ́ sọ á ní ẹlẹ́kẹ̀tẹ̀ ẹlẹ́kẹ̀tẹ̀ yẹn nígbà wàṣẹ ni wọ́n pè bẹ̀ ní ẹlẹ́kẹ̀tẹ̀ níbi tí teaching hospital wà nísìn ibẹ̀ ni ilẹ̀ ìdó ni gbogbo ọbẹ̀ omi ẹlẹ́kẹ̀tẹ̀ omi kan wà mẹ́ ní ọ̀tún lọ́sì tí express gba àárín ẹ lọ hmm. right and left onílẹ̀ ìdó tó fi lọ títí títí lọ kan alàjẹsà ní oṣù alàjẹsà lóṣù hmm. ẹ ṣeun púpọ̀ ní tí mo fẹ́ mà náà nù pé tá a bá sọ̀rọ̀ pa nílé Ifẹ̀ tọ́jà ilẹ̀ ṣẹ̀báyé àyàn ilé Ifẹ̀ ilẹ̀ Oòduà a rí i pé ibì kan wà ń bẹ̀ tọ́jà pé wọ́n ń pè ní ilẹ̀ ìdó tó fara ti Ifẹ̀ tó sì fara ti eh, ilẹ̀ Ìjẹ̀ṣà àwa rí i pé ìdó yìí ṣe pàtàkì torí pé kò sí bá a ṣe sọ̀rọ̀ nípa ìfẹ́ tá a ní sọ̀rọ̀ nípa ìlú ló jẹ́ àkàn sọ́dọ̀ bàbá wa kábíyèsí àṣekárípẹ́ sọ́dọ̀ bàbá wa àdúpẹ́ púpọ̀ kábíyèsí olójúdó olójúdó ti ilẹ̀ ìdó yìí bí a bá ní a ṣe é ní màgbàmẹ̀gbọ́n tá a bá ní ká ṣe lé ní èjì ẹlẹ́ẹ̀kẹ́ ló ní ẹ̀yìn àbẹ́yìn lẹ́kọ́ jẹ́ oyè olójúdó. èmi ni mo jẹ méjìdínlọ́gọ́ta kábíyèsí olódùmarè méjìdínlọ́gọ́ta mm. kábíyèsí olódùmarè ó túmọ̀ sí pé láti ìgbà tí ilẹ̀ Ifẹ̀ ti ń bẹ náà ni olódìdó náà ti wà àbíká polódìdó. Eh, àwa gangan ni Ifẹ̀ ò dáyé. Ifẹ̀ ò dáyé bí ojúmọ́ ti ń mọ́ rere eh, wáyé. ọ̀tọ̀ ni Ifẹ̀ òye làgbò hmm. ọ̀tọ̀ ni Ifẹ̀ ò dáyé. Ifẹ̀ ò dáyé Ifẹ̀ wo la wà báyìí. Ifẹ̀ òye làgbò la wà báyìí. Ifẹ̀ ò dáyé ló ti kọ́kọ́ wà tẹ́tẹ́lẹ̀ mi ní kí ẹ̀kún omi tó dé Ifẹ̀ hmm. oyè lẹ́yìn Ifẹ̀ òdáyé ti wà lẹ́yìn ẹ̀kún omi ó ní Ifẹ̀ oyè lágbo ló wà omi pẹ́ lágbo àwa tá a yè nínú ewu ah, tá a kù nínú wọn Ifẹ̀ oyè lágbo lẹ́yìn ìgbà yẹn ni Oòduà wá dé lẹ́yìn mhm. ìgbà Ifẹ̀ eh, oyè lágbo ni Oòduà tó dé hmm. tó túmọ̀ sí wípé eh, Oòduà ó bá bàbá wa ó bá àwọn kan ní ibi ni kì í dẹ́ ṣe bàbá wa nìkan ló bá níbí. ṣé kì í ṣe pé Odùduwà kan ti kọ́kọ́ wá tẹ́lẹ̀ tó ti kọ́kọ́ tẹ̀dó sí Ifẹ̀ òòdáyé kó tó wá di pé akan Ifẹ̀ òye gbàgbó. mi ò gbọ́ rí ṣùgbọ́n àwọn bàbá wa ń pòwe pé wọ́n ní ẹni tó bá ti fẹ́ jẹ ogún kógún hmm, ìtàkìtàn ìtàkìtàn ni ó pa kábíyèsí Olódùmarè kò sí ìtàn tí àwọn èèyàn ó pa hmm. bíi àpẹẹrẹ ṣe rí bóyá ẹ̀sìn máa wá bí níbèrè yẹn o mm-hmm. bóyá kí n ti pọ́sì ẹ̀ nà ṣùgbọ́n nípa ọ̀rọ̀ oòdùà mm. ọ̀nà òpèsè ọ̀rọ̀ oòdùà ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa wọ́n ní tọ́rọ̀ kọ̀kọ̀ mm-hmm. kì í jẹ́ kí àgbàlagbà lè sòtọ́rọ̀ mm-hmm. mm. ìjẹkújẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a fi ṣaṣáájú wa mm. wọ́n tán máa parọ́ ìtànkìtàn balabala bí àpẹẹrẹ gbogbo ibi tí ọmọ olóòjì bá wà wọ́n yẹn jù wọ́n yẹn jù rìn rẹ́rú báyìí lọ àìsábà hmm. gbérí níbi tá a bá wà kábíyèsí olódùmarè gbogbo tó bá gbogbo tí ọba tó sọ pé òun jẹ́ nǹkan kan pé látara olóòjé o hmm. inú kí wọ́n kàn rárá fi sí mímí pé bí èmi ṣe wà báyìí. kí wọ́n fẹ́ jẹ́ kó hàn. wọ́n ti fẹ́ kó hàn bí èmi náà ṣe wà hmm. báyìí ibi tí mo wà báyìí hàn wọn ò jẹ́ kí n hàn ṣùgbọ́n bí wọn ò ṣe jẹ́ kí n hàn tó kò sí bí ọ̀nì bá sọ kó máa jẹ ọ̀nì tí ìgbà ti gbé adé fún kò jẹ́ ọ̀ni. mọ̀ ń bọ̀ wá pa abẹ́ hàn ẹ rí i pé ńgbà tá a dé ààfin mm-hmm. Mm-hmm. adé tí mo kọ́kọ́ rí àárí mm-hmm. adéhùn là ń wò lójú mú mọ̀ wòran àárí pé adéhùn adé àárẹ̀ adé àárẹ̀ mọ̀ ń bọ̀ wá pa abẹ́ hàn mo ní kí n máa mú ní ẹsẹ̀ ẹsẹ̀ ni ẹsẹ̀ kù ọ̀ bàbá mi tá a wá sọ nípa Ifẹ̀ Òòdáyé Ifẹ̀ Oyè Lágbo ó túmọ̀ sí pé àwọn nǹkan tí kò wà ní Ifẹ̀ kó tó di pé Odùduwà àtẹ̀wọ̀ràn dé ìtàn lè máa kò ẹnu lè mọ́kò lórí ìtàn kan ṣùgbọ́n bó tilẹ̀ kọ́ jẹ́ wọ́n ní ẹnìkan ò ní ẹnìkan ò ní gọ̀gọ̀gọ̀ kọ́ mọ̀ mọ́lẹ̀ bàbá rẹ̀ kì ọ̀dà mi lójú pa àwọn tó nìtàn wọ́n mọ̀ bí ìtàn òun ti ṣe jẹ́ ló já wá sọ̀dọ̀ bàbá kábíyèsí ẹ púpọ̀ ojú òní tiẹ̀ ẹ sọ pé yìí ni olójúdó títí èkejìdínlé èkejìdínlé ọgọ́ta èkejìdínlọ́gọ́ta kábíyèsí olódùmarè ǹjẹ́ oyè olójúdó yìí oyè oyè ìran ni ṣé wá ní pé ìdí kan ní máa ń jẹ́ àbí gbogbo ọmọ tó bá ti jẹ́ ọmọ ọmọ olóòjé ni ó lẹ́tọ̀ọ́ láti jẹ oyè yìí. gbogbo ọmọ olóòjé ló lẹ́tọ̀ọ́ láti jẹ oyè yìí jẹ oyè òǹpẹ̀tù tàbí olójúdò ìkanu méjèèjì náà ni hmm. kankan náà tí wọ́n bá sọ pé olójúdò àbí òǹpẹ̀tù àbí òǹpẹ̀tù. ọ̀yẹ̀ yín náà tó ń jẹ́ òǹpẹ̀tù náà. náà ni irú èmi báyìí òǹpẹ̀tù olójúdò ni èmi. òǹpẹ̀tù olójúdò. ẹlòmíì wà lè sọ pé pé olójúdò ń tó ẹlòmíì lè sọ pé ní pé òǹpẹ̀tù ń tó. ọba olójúdò mélòó ló wà ní ilẹ̀ Ẹdó yìí. ẹyọ kan náà ni kábíyèsí. ẹyọ kan ni ṣùgbọ́n mi tán tàn káàkiri sí ẹlòmíì tó ní Kogi ní sáìdì ọ̀nà Kaba Eh, ẹnìkan pè mí láti kogi lóòótọ́ ó ní ìdíran tàwọn náà pé bó ti ṣe rí náà mm. ṣùgbọ́n ní ọlọ́run ó pè mí padà ah, eh. láti lè sọ̀rọ̀ nípa bí a ti lè wá sí ibẹ̀ mm, ẹ púpọ̀ kábíyèsí ó eh, mélòó tá a ti jẹ oyè yìí. nínú. mo fẹ́ kẹ́ dáhùn rẹ̀ papọ̀ mọ́ àkọ́kọ́ tí mo béèrè pé ṣé gbogbo ní jẹ mm. oyè bí ni kan. ṣe ní ọ̀dọ̀ wa ní ilé níbi bí ní ti Ifẹ̀ ìdílé márùn ni ló ń jẹ Olójúdò ìdílé márùn ẹni ìdílé Àkọjá ẹni ìdílé Dúbàdò ọdí méjì ìdílé Ayayaye ọdí mẹ́ta ìdílé Ọ̀tàbí Ògùn ọdí mẹ́rin ìdílé Ọ̀wọ̀sọ ọdí márùn. Mm. Mm àwọn márùn ni oúnjẹ. ìdílé tìbọlẹ̀ yín ti jáde. ìdílé àkọjá. àkọjá hmm. ṣé àkọjá ni ó gbẹ́sẹ̀ tẹ́yìn náà fi. Hmm. ilé lùbàdù ló gbẹ́sẹ̀. bọ̀ wá kan àkọjá ni wá kan ẹ ṣé púpọ̀ ọtọ́dún mélòó tẹ́ ti jẹ oyè àwọn bàbá yín báyìí. ẹẹ tí máa ní kí n wo ọ̀nà méjì ni ní tí máa sọ pé pọ́dún mẹ́wàá hmm. bẹ́ẹ̀ ló sì rí tí máa sọ pé kò títí pọ́dún mẹ́wàá náà bẹ́ẹ̀ ló rí torí pé nínú July ọdún inú oṣù inú ọdún tá a wà ní ọjọ́ kẹrìnlá oṣù mm. kejì ló pé ọdún mẹ́wàá mm-hmm. tí mo jẹ ṣùgbọ́n lẹ́yìn oṣù mẹ́fà sígbà yẹn mo tó wá gba ọ̀pá àṣẹ ó mì wípé calculation báyìí tó bá di January two next year ọ̀sẹ̀ àkọ́dún mẹ́wàá tí mo gbà pẹ́ sáà ṣẹ ṣùgbọ́n mo ti oṣù lé mo ti láti gbé kàbíyèsí ah! ah! ọjọ́ àbókípẹ́ náà jẹ́ àdúpẹ́ mm. púpọ̀ adániwáyé ti ń bá yín ṣe é kò ní kọ̀ fún yín lágbára tí a dáni wáyé nígbà tí ẹ wá fẹ́ jẹ oyè yìí sẹ́yìn nìkan ni wọ́n kàn mú ní àti ìdílé tí yín pé kẹ́ ẹ wá jẹ ní àbẹ́yìn àtẹnìkan tó jọ fi gbága sẹ́mọ̀ pé ah. kò yọ ọmọ síbẹ̀. n ti tẹ sọ yìí hmm, kì í sọ̀rọ̀ kékeré hmm, kò easy hmm. ní àwa tájọ du ipò yìí èmi ni mo kéré jù kábíyèsí èmi ni mi ò èmi nìkan èmi náà ni mi ò lówó hmm. gbogbo nǹkan ni àwọn ẹni tó wà ní òyìnbó wà ń bẹ hmm. èmi mi ò sì tẹ̀lé òyìnbó rí hmm, ní tèmi ṣùgbọ́n bí wọ́n sì gbé sọ́tún gbé sọ́sì ọlọ́run sọ pé èmi máa wà ń àwọn ìdojúkọ tí mo ti fà nígbà náà débi pé wọ́n gbé mi lọ sí ilé eh, ẹjọ́ gan kábíyèsí olódùmarè mo kéré láàrin gbogbo wọn olóyè mi gan tó jẹ́ pé òǹgá wà ní ó wà lórí àlééfà ní abẹ́ ọba tí mo gbapò ní ọwọ́ ẹ̀ mhm. òun náà dìde pé òun máa jẹ́ akọ̀wé tó jẹ́ akọ̀wé ọba yẹn náà òun náà dìde pé òun máa jẹ́ baálẹ̀ tó jẹ́ pé òun náà jẹ́ baálẹ̀ lábẹ́ ọba yẹn náà òun náà tó dìde kábíyèsí olódùmarè ọmọ ẹni tí ó jẹ́ ọmọ ẹni tó jẹ́ olóyè tóun tó wà nílùú òyìnbó òun náà tún gbéra wọn pé bàbá àtọmọ sọ pé àwọn máa jẹ́ ẹ̀yin ò sì sí lára àgbìmọ̀ tẹ́lẹ̀ ọlọ́run kan ní kí wọ́n kí wọ́n pè yín. ṣe rí mọ̀kọ́ ilé ó lè mọ̀ sí lára ìbéèrè tẹ̀bí mi léèrè ṣùgbọ́n ẹ jẹ́ ká fi gbogbo nǹkan lé ọwọ́ ọlọ́run hmm. ṣe rí àpẹẹrẹ tí máa ń wà hmm. tí mi mọ̀ pé ó máa ń wà hmm. nígbà tí n bá fi jẹ oyè tí n bá kọjá lọ báyìí mo máa lọ sóko ni tí n bá kọjá lọ màá wo mọ́tò bàbá tí mo gbapò lọ́wọ́ ẹ̀ mi ò tẹ́ mọ ọmọ ibi tí mo jẹ́ gan mm. èmi kàn máa ń kọjá lọ ni màá wò pé kí wọ́n ń sin bíbá yẹn gan tá kàn máa kọjá lọ ni màá máa kọjá lọ ni àṣé mi mò ń bọ̀ wá gbapò lọ́wọ́ bàbá yẹn tí mo sì mọ̀ mm. níjọ bàbá yẹn wàá gbéṣẹ́ tó wájà ọdún tí bàbá yẹn gbéṣẹ́ ni mo kọ́kọ́ ra mọ́tò àkọ́kọ́ mo wá tó yẹn ni ìgbà nọ́mbà sí mi ìsìn kankan ní àwọn tó jẹ́ àwọn ọmọdé wa mm. tó wá sọ pé ah wọ́n ní bàbá yẹn wà ní mọ́ṣúárì ó yẹ ká lọ gbé ó yẹ kémi náà ká yọjú síbẹ̀ musa máa ń dọ́jì máa máa dọ́jì máa dọ́jì bí gbàdúrà pé mo ti mọ̀ pé mi ló kàn mo fi ọlọ́ọ̀ba tó dá ayé àti ọ̀run ṣèlérí ní ọjọ́ náà tá máa ṣe bàbá yẹn adé tán fi sí bàbá yẹn ni mọ́tò mi náà kò sí mm-hmm. gbogbo tán fi tán fi dírẹ́sì fún bàbá yẹn ni mọ́tò mi kò sí àtijọ́ yẹn mo ti jẹ. bàbá kábíyèsí kó tó di pé lórí àpèrè àwọn bàbá yín iṣẹ́ wo lẹ̀ ń ṣe àti pé ó yẹ ká mọ díẹ̀ nípa àrìn àjò yín nípa bóyá ilé ìwé tá a lọ ní nígbà tá a dá àgbà nǹkan báyìí la ṣe hmm, ẹ ṣe kí n tó dé orí àpèrè iṣẹ́ tí mo ń ṣe TDC oníṣẹ́ pé ká ṣàdúrà fún yàn bí wọ́n ti ṣe àgbẹ̀ méje ni mo ń ṣe kásàdúrà fún yàn nílànà bí àfà àfà tó ní kábíyèsí mo rí tí wọ́n fún yín ní mo ti rò pé bàbá àdínní èmi rò pé kákàsá àti kágbà nǹkan lọ́wọ́ kábíyèsí ẹ̀wọ̀n pé oríṣiríṣi oyè náà fi hàn jẹ́ ẹ̀sìn fọlọ́mọba rẹ̀ ní kí ọwọ́ yàn ó tókè. èmi ni mo jẹ sẹ́ríkì aláwọ̀ gálíbù. aláwọ̀ gálíbù ọlọ́run tóbi lọ́ba ọlọ́run tóbi lọ́ba ó túmọ̀ pé bẹ́ẹ̀ ti tó ṣe tó jẹ́ orí adé yìí ẹ̀tún anítẹ̀sùbá àtúnni tẹ̀tún máa ń yan abẹ́lọ́ bẹ́ẹ̀ni abẹ́lọ́ fọlọ́ adúpẹ́ fọlọ́ adúpẹ́ fọlọ́ ẹ̀sìn ṣiṣẹ́ àgbẹ̀ ẹ ṣeun púpọ̀ ẹ nígbà tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ń dàgbà bọ̀ díẹ̀ díẹ̀ wáyà lọ ilé ìwé báyìí ilé kéwu lọ ni kó tó di pé hmm. a wá fìkàlẹ̀ sí yóò sà níbi yẹn ti rẹ̀. mo lọ sí ilé ìwé eh, AUD primary school ọgbọ́ndù hmm. ní ilé Ifẹ̀ mo lọ sí dáfítà gbà yẹn mo lọ sí eh, AUD grammar school Ìlọ́rọ̀ Ìlọ́rọ̀ Ilé-Ifẹ̀ náà Ilé-Ifẹ̀ mo parí ní eighty nine hmm, kábíyèsí nígbà tó di nineteen ninety mo lọ sí Arabic Teachers College ní ní Jẹ̀bà Jẹ̀bà eh, mo dẹ̀ tún tíìchì fún ìgbà díẹ̀. <laughs> olùkọ́ tún níyẹn eh, màálímù màálímù <laughs> ẹsẹ̀ púpọ̀ ibi tá a fa àdàgbà rẹ̀ sínú kẹtọ́ àpàdà wálé ẹ ṣeun ojú òní tì í àdúpọ̀ púpọ̀ ẹ kábíyèsí olójúdó akànníkà ya apá abẹ́hùn ká fi ṣe bí ẹni fi omi làání ibi tá à ń lọ gangan ilé Ifẹ̀ ilé Ìdó Ọ̀ọ̀ni Ifẹ̀ olójúdó kí ni ìbáṣepọ̀ tó wà láàrin wọn. ìbáṣepọ̀ tó wà láàrin wọn kì í ṣe kékeré hmm. àwọn kankan wà bíi olójúdó ṣe wà ọba mìíràn tó wà ní Ifẹ̀ náà Ifẹ̀ yìí náà tó tún yóò mm, bíi mm. ọba wàrà ọba wàrà náà wà mm, ọba lúfẹ̀ ọba láàyè ọba láàyè ọba lúfẹ̀ mm-hmm. ó yàtọ̀ sí àwọn ọba míì tí wọn ò ní nǹkan kan sí pẹ̀lú Ọọ̀ni directly mm-hmm. bí tí àwa ti Ọọ̀ni tàbá ní ṣe ní àárọ̀ a ní nǹkan sí eh, ní ọ̀sán tàbí kó jẹ́ tàbí alẹ́ tàbí kó jẹ́ pé ọba wàrà a ní nǹkan sí pẹ̀lú Ọọ̀ni láàárọ̀ mm-hmm. tàbí kí Olújùlù ní tiẹ̀ sí ní alẹ́ kò sí inú àwọn àti mo dárúkọ yẹn tí ò ní nǹkan kan ṣe ìbáṣepọ̀ pẹ̀lú ọ̀ọ̀ni irú tọ̀dọ̀ tèmi báyìí ni ibi tó kémi gbọ̀ngbọ̀n jù tọ́pẹ́ lẹ́yìn yẹn kò tún sí nǹkan kan tó wà ńbẹ̀ mọ́ ìgbàkigbà tó ọ̀ọ̀ni bá ti wàjà hmm. ó dandan kí ọ̀ọ̀ni mi tó wá fẹ́ gbapò lọ́wọ́ ọ̀ọ̀ni tó fẹ́ bọ́dọ̀ sẹ́rí àléfà hmm. láti wá san gbọ̀ngbọ̀n fún olójúdò fún òǹpẹ̀tù olójúdò. san gbọ̀ngbọ̀n gbọ̀ngbọ̀n la máa ń pè ní pípè gbọ̀ngbọ̀n. gbẹ̀ká yẹn wá kànlẹ̀kùn kọ́ wá. Hmm, kì í sí ilẹ̀kùn ilẹ̀kùn ni ó ní wípé ẹ fi bí ìlú kan sínú envelope ẹ jọ yìí o. ọkẹ kọ wá ṣe ṣe é dímọ. ṣe wá rí gbọ̀ngbọ̀n yẹn hmm. àdéhùn ni n ta lè pè ní gbọ̀ngbọ̀n yẹn a lè jẹ́ ká pọ̀ pé àdéhùn àdéhùn tí ò sì gbọ́dọ̀ yẹ àdéhùn ìpìlẹ̀ṣẹ̀ ìpìlẹ̀ṣẹ̀ pẹ̀lú tán sí pẹ̀lú bàbá wa hmm. nígbà yẹn tó dà pé bíi àdéhùn pé gbogbo àkígbà tí ọ̀ní bá ti ń fẹ́ pé ó máa tún bọ́ sódà nífà o ẹ gbọ́dọ̀ wà máa bá ọmọ òun láti wà bá wa ní ìgbà náà láti wá sí gbọ̀ngbọ̀n òun hmm, gbọ̀ngbọ̀n olóko tá a pè n tó sì wà nù gbọ̀ngbọ̀n yẹn ó jẹ́ nǹkan ọ̀kànlélógójì hmm. forty one attempts ló wà níbẹ̀ tábà tó wà fọ ọ̀kànlélógójì hmm, tábà tó fọ forty one yàtọ̀ four ó tún jẹ́ two one two one two one. ah kábíyèsí olódùmarè. ó sì ní nǹkan ó sì ní nǹkan tó tó wà níbẹ̀. ọwọ́ ajẹ́ ọ̀kànlélénírínwó. Mm, mm. nírínwó. <laughs> àdúpẹ́ púpọ̀ èyí mm. òun àṣírí níbẹ̀ o ṣùgbọ́n táwa mọ̀ ni pé ọ gbọ́dọ̀ ṣe gbọ̀ngbọ̀n nípa dé àrè tí wọ́n sọ lẹ́ẹ̀kan a rí pé nígbà tí wọ́n bá fẹ́ sọdọ̀ ọlọ́jọ́ kò sí kí ọ̀ní ọmọ dé adé àrè ṣùgbọ́n nígbà tí mo wá dé ààfin olójúdó adé àrè náà mo torí tí wọ́n yà. Yeah wọn ò pé ṣé kìí ṣe pàdé àrè jẹ́ àjùmọ̀ní gbogbo ọba tó wà nífẹ̀ẹ́ tó pé a gbọ́dọ̀ rí adé àrè lọ́dọ̀ wọn àbí ṣèbáṣepọ̀ náà ló bí eléyìí. rárá kò sí bẹ́ẹ̀ kò sí ibi tẹ́tí lè rí adé àrè tí ìbá ṣe pé mo ní ìbáṣepọ̀ pẹ̀lú ọ̀ọ̀ni ẹ lè rí àpẹẹrẹ adé àrè ní ọ̀dọ̀ mi torí pé èmi ni mo wà ní ìṣàjẹ èmi ni mo máa sí gbogbo ẹ̀ bàtà àgbà tí mo bá parí ẹ̀ tán máa lọ test ẹ̀ wò Oh. níjọ́ àti tẹ̀sẹ̀ òjò gbọ́dọ̀ rọ̀ oh. bá a ṣe ṣe fún Ọọ̀ni Adéyẹyè oh. ẹni tàn náà nìyẹn. kábíyèsí. lẹ́yìn ìgbà yẹn lọ́wọ́ tàwa tẹ̀sẹ̀ tàwa kọ̀ fáàmù tán ni mo máa fún wọn lọ́jọ́ láti wá gba adé ààrẹ bá a ṣe ṣe pẹ̀lú Ọọ̀ni Adéyẹyè náà nìyẹn. ṣé ọ̀dọ̀ yín ni adé ààrẹ máa ń wà. ẹ ṣe sẹ́rí ẹ jẹ́ kí n ṣàlàyé ẹ̀fín dáadáa sẹ́rí adé ààrẹ adé ààrẹ kan ni kò pé méjì. ẹyọ kan. kò pé méjì ṣùgbọ́n nígbà wàṣẹ̀ tí n bá ẹ jẹ́ kí n mú láti lẹ̀ tó pé tí máa ń mu ní ìparí kò ní yé kò ní yé dáadáa nígbà wàṣẹ̀ ibi tí ó jẹ́ ilẹ̀ èdò tá a sọ pé ilẹ̀ èdò yìí mhm. kò tètè lajú nígbà wàṣẹ̀ kò tètè lajú ilé Ifẹ̀ ó lajú ju ìdó lọ ṣùgbọ́n ọ̀ọ̀ni tó wà lórí àlééfà nígbà yẹn mm. ọ̀ọ̀ni lárọ̀ká ló wà lórí àlééfà òpònútú olójúdò tó wà lórí àlefa ńgbà yẹn ó ní òǹpẹ̀tù ságàn òǹpẹ̀tù ságàn tó wà lórí àlefa àwọn méjì jẹ́ close friend táwọn méjì kòríkòsùn ni wọ́n wọ́n máa ń wára wọn hmm. ṣùgbọ́n nígbà yẹn ìjà máa ń wà láàrin ìdó àti ìjìṣà hmm. ìjà ni sáà kan tú ìdó kó túká ó lọ́pọ̀lọpọ̀ míì wọ́n fi fọ́n káàkiri hmm. ìmí ìwà tó jẹ́ pé nítorí adé pé ah, ẹyàn mi jẹ hmm. èmi ni ọba kan ẹ̀jẹ̀ kí n jẹ kí n kan ó bá lọ lọ tẹ̀dù síbò mi bí ọ̀pọ̀lọpọ̀ kwaribuku ṣe lọ nìyẹn tó yẹ fẹ́ béèrè béèrè yẹn tó lọ sí láàyè yẹn fún yẹn bó ṣe tẹ̀dù nìyẹn ṣùgbọ́n nígbà yẹn ni ọ̀nà àròká wa sọ wípé ah, ìwọ Petu Sagan súnmọ́ mi bíi gbogbo ibi tí o wà yìí tó jẹ́ pé o ti fara ti gbó tó bá súnmọ́ mi bíi àlejò máa ṣe ìlú àlejò máa ṣe kíní kan wọ́n jọ máa ń wára wọn lápútàgbà ni ọ̀nìdàrọ̀ ọ̀nìsàgàn òpètùsàgàn wà gbà ló wá kúrò níbi tí tó jẹ́ ilẹ̀ ìdúgẹ̀ gangan wá kúrò bẹ́ẹ̀ wá wá sí ilé Ifẹ̀ náà ọ̀sùnmọ́ ó wá sáàrin inú ilé Ifẹ̀ àárín mm. ibẹ̀ ni wọ́n ń pè ní ọ̀gbọ́n ìdò. ọ̀gbọ́n ìdò. Mm. Mm. nígbà náà ibi tí wọ́n gba ọ̀gbọ́n abẹ ọ̀gbọ́n tàgbérí àkọ́ ibi tí nígbà tó máa débẹ̀ ìgbà náà ọmọ tó kó débẹ̀ ìgbà yẹn ọmọ méje ló kó débẹ̀ àwọn ọmọ tó kó débẹ̀ ni oko eh, dúbàdù àyáyẹ ọ̀wọ́sọ eh, àkọjá àkọjá ọ̀tàbí ògùn ọ̀tàbí ògùn ẹjọmọ ẹjọmọ ọ̀dọ̀fin ọ̀dọ̀fin àmẹ́jì tó kó sí débẹ̀ nìyẹn nígbà tó kó wọn débẹ̀ wọn ò dúró lọ́tọ̀ọ̀tọ̀ ojú kan ni ilé ewé ni nígbà náà ilé ewé ni wọ́n ń kọ́ nígbà náà eh, ibi ibi tó gbà wọ́n sí gbà yẹn wọ́n ń pè bẹ̀ ní ilé ìlú gba. Mm, ní ọ̀gbọ́n yẹn ojú. kọ́ńpáàdì hmm, kan wà níbẹ̀ tó ń pè ní gbúgba gbúgba hmm, ibẹ̀ ni wọ́n gba gbogbo àwọn ọmọ eh, yẹn sí wọ́n gbà sí àti bàbá níbẹ̀ wọ́n gbà sí nígbà tó pẹ́ tó yá ó ní wọ́n bẹ̀rẹ̀ sí àwọn ọmọ yẹn náà bí pé eh, bí òkété adáléyà tó wá pẹ́ sí nígbà òun náà tó súnmọ́ ajú wọn náà ló jẹ́ kí gbogbo gbogbo àdúgbò yẹn pátá tó ń pè lọ́gbọ́dún yẹn ni gbogbo àwọn méje yẹn wá ti dì sí ṣùgbọ́n ilẹ̀ wa ilé wa St Palace wa àkọ́kọ́ hmm. ó wà ń bẹ̀ ti dì sí hmm. ṣùgbọ́n lẹ́yìn ìgbà náà ni sẹ́yìn mọ̀ pé ńgbà tó bá kàn ti kù ní domi ẹ̀ tó ti wá sí another domi domi báwo ló ti fẹ́ máa ṣe bẹ́ẹ̀ni yóò wà lábẹ́ ọ̀ntọ̀ ni yóò wà lábẹ́ ọ̀ntọ̀ mm, ni ibi tí àwọn bàbá ọkọ ti ní problem yẹn tó jẹ́ pé wọ́n ti fẹ́ra wọn jìn fún ọ̀nì yẹn nìyẹn ìyẹn lọ ìyẹn lọ òun ló wá yá lágbàgbà wọn ti máa ń ṣe kó tó di wípé wọn kó wá sí ibi náà ti máa ń ṣe ọdún ọlọ́jọ́. Hmm, ní ìdó gangan hmm, àbí nílé Ifẹ̀ láti ń sọ ọdún ọlọ́jọ́ kó tó di pé bàbá wa ti wọn ẹ̀ lu ààrí nígbà náà bàbá wa ló máa ń dé ààrí rẹ̀ fún rẹ̀ hmm. tó àti di o máa jẹ ìgbà wo lọ́wọ́ máa ń dẹ ṣé nígbà tí wọ́n ọlọ́dún wàá ti ṣe ọdún irò ọdún irò làwọn dé ọdún ààrẹ nílẹ̀ ìdó gangan kó tó di pé wọ́n á ní kán wá sí Ifẹ̀ wọ́n wá sí Ifẹ̀ bí wọ́n ti ń dé ṣùgbọ́n mo ṣì ń padà bọ̀ nípa tó fa ọdún tí bàbá wa máa ń di ọdún ààrẹ fún fún ọdún irú tó ń di adé ààrẹ fún ìjọba tó máa sọ ọdún irú wọn á yẹ̀nà wọn á kú sọ gbà yẹn ní after gbà wọn ti kú sọ yẹn tán òun ni wọn máa wọn tó bá ti yẹ̀nà tán kú sọ tán wọn á ṣe àsì lẹ́yìn àsì ìjọba sàsì yẹn ọba ló máa ń ṣe àsì kẹ́yìn ìjọ tó bá ti wá ṣàṣì yẹn ìjọ ìlọ máa dé adé ààrẹ yẹn nígbà wáṣẹ̀ wáṣẹ̀ yẹn kò lè dé adé ààrẹ mọ̀ hmm. ọ̀ọ́ni láàrọ̀ ká wàá sọ fún mi pé ah, ìyá mi ní adé ààrẹ òkùnkùn níbi tó máa kú ti dé mọ́ pé nǹkan kan kíní kan ṣe pé kò dàbí àtijọ́ kò dàbí àsìkò sí i inú konúgbà náà ó bá ya ó dé lọ́lẹ̀ kìíní ọ̀yẹ́ ọ̀yẹ́ wọ́n ké mọ̀ pé bàbá yìí o bàbá yìí o ó hmm. yẹ kọjá bẹ́ẹ̀ ah, bá tún délẹ̀ kejì ọba ìgbìyànjú ya ah, n ò dàkínì padà mọ́ kọ̀ wá dá padà mọ́ ò dàkínì padà mọ́ pé ó yẹ òun Ah, pé kankan kínní kan ó ṣàdìjà láàrin àwọn méjì wọ́n sì yanjú ẹ̀ ní bá dáhùn pé nígbà yẹn ó rán Ọ̀dọ̀fin lọ bá Ọọ̀ni hmm. wípé n tó gbà lọ òun fẹ́ gbà padà àbá lọ àbábọ̀ rẹ̀ ó sàdé pé ó ní wá bí àwọn àjọ máa jókòó wọn àjọ sọ ni wọn àjọ jókòó wọn àjọ sọ láàrin ara wọn tó ń rí sọfẹ̀sì ni wípé láti sìn lọ tó bá gbéṣẹ̀ tó náà bá gbéṣẹ̀ hmm. dandan ni kí ọmọ tiẹ̀ wọn sọ bẹ́ẹ̀ fún Ọọ̀ni kó wá sọ́dọ̀ ọ̀hún á wá sí ọ̀dọ̀ ọ̀hún àwa ó nípa padà wá sí ìlú padà mm. wà wá gbà sọ̀rọ̀ pé ìgbà tó fẹ́ gba kíni olóòmọ máa gbà láti fi ṣe ọdún ọlọ́jọ́ ni ó máa dá padà ṣùgbọ́n nísìnyí báyìí wà máa dé tí ọba ti rí ibi tí a gbà á rè hmm. ọmọ ọmọ ẹ tó wá ti padà sórí àlééfà á tún padà wá bá àwọn ọmọ tó náà àwa gbà ṣùgbọ́n èyíkéyìí o tó wáyé pé òun ló bá tó náà bá tó à ń pò tó yìn láti tó wà ní pò òun pé tu ó hmm. gbọ́dọ̀ eh, o tó túmọ̀ sí wípé Òpètólójì tó bá ti gbé adé àrè fún Ọọ̀ni kò hmm. gbọdọ̀ dọ̀bálẹ̀ fún Ọọ̀ni mọ́. Ọọ̀ni mọ́ hmm. ó túmọ̀ sí pé nígbà tí Ọọ̀ni bá fẹ́ jẹ báyìí hmm. yóò kọ́ wa gba adé àrè ní ọ̀dọ̀ yóò wá wà lọ́dọ̀ ẹ̀ tí ó fi gbéṣẹ́. ló máa lò gbogbo ọdún tó bá fẹ́ lò láyé pátápátá ọ̀dọ̀ ẹ̀ ni ó wà báwọn ọ̀dọ̀ ẹ̀ ni máa wà tó bá wá gbèsè wọn wà dá adéhùn padà sí ọ̀dọ̀ olójúdọ àbúrò tó ṣe mí. èmi ni mo sì wá jẹ́ ni mo sọ pé ẹ̀yọ̀ kan ni ṣe rí ní adé àrí eh, ó ní nǹkan kan bíi fìlà àtẹ̀dé sórí ìbáyìí ni hmm. ṣé fìlà yìí nìkan so ni télọ̀ tó bá rán òun ló lè rán àbí aṣọ yìí nìkan ni wọ́n ṣe síta ṣùgbọ́n tó bá fẹ́ fi nǹkan sí lára báyìí tó jẹ́ pé ó tún máa tún wà significant tó máa tún yàtọ̀ tó máa hmm. ní agbára nínú. tó jẹ́ pé àwọn èèyàn kò sẹ́ni tó lè nírú ẹ̀ tayọ ìta ṣe sí. ṣùgbọ́n tí máa fẹ́ sí gèǹjẹ mo lè lọ sí irú fìlà yìí náà tèmi náà dé sórí ṣùgbọ́n tó wáyé pé fìlà yìí máa ń gbé yín kò ní gbèmí fò akẹ́rẹ́ pé fìlà kan náà jọ náà ni mm. tó tún túmọ̀ sí wípé bó ṣe wà ṣáìsì orí yóò bá tèmi mu ó túmọ̀ sí wípé ẹnì ọ̀ọ́ni lẹ́yìn fìlà yẹn agbára tó wà lára rẹ̀ ó máa padà tẹ̀mí pè ní àárẹ̀ ó máa padà wá sí ìdó. ìdó agbára àwọn lè wọ́n sí ibi tó ti ojú ayé ojú ayé ojú ayé ni ọ̀nì tó ń bọ̀ wá tó wá tó gbarí yẹn padà àjọmbọ̀ wàá pàdé lójú ayé yìí tágbára yẹn bá ti wá padà síbẹ̀ agbára lẹ́tùn wá pè sí mi ìtàn bá ṣe sí agbára yẹn náà làwọn tún fi sára èmi omi pẹ́ nìyà sí káwọn ṣáìsì orí tiẹ̀ mẹ́wàá àwa gbàgbà àwa gbé everything sí lára padà àwa gbé yẹn fún yẹn àti máa máa ṣe á bọ́ sí lára hmm. ọ̀tàn kábíyèsí olódùmarè omi pé èèyàn máa ń rí bẹ́ẹ̀ sí ilé ọ̀ọ̀ni hmm. ilé ọ̀ọ̀ni ni ọ̀pọ̀lọpọ̀ omi pé fúlàní ó ti padà sínú ilé wọn agbára padà síbi tí ó ti lọ kábíyèsí olódùmarè agbára àgbà wáṣẹ tó farasin ni yìí adúpẹ́ pọ̀ torí pé wọ́n ní kéèyàn béèrè ní àfihàn ibi yànnà náà ọ̀rọ̀ adúpẹ́ lọ́dọ̀ bàbá wa ó gbẹ̀dá tí ń gbọ́ mi tí ń wò mí lákò ìkéde kọ́gbọ́n ńlá wà lórí ìkànnì Kaftan TV Yorùbá àṣekádépẹ́ sọ́dọ̀ bàbá wa àyàn His Imperial Majesty bàbá wa Síkírù àyàn Adéyẹba Adéníyì ìyìn bàbá wa olójúdó ti Ìdó Ilé Ifẹ̀ àyàn kábíyèsí ẹsẹ púpọ̀ ojú òní tì yín ọdún tí ẹ sọ pé olójúdó ti máa ń dé adé ààrẹ yìí ǹjẹ́ ẹsẹ ń sọ ọdún yìí dìsín. a sì ṣe ọdún irò. ọdún irò mm. sẹ́yìn náà máa ń dádé ààrẹ ń gbà. kò ṣe é dé mọ́ ó ti wà nínú ó ti wà nínú mọ́jẹ̀mọ́ kó ti kú lọ́dọ̀ wa ti padà sọ́dọ̀ wa ń bẹ̀ ọ́ ẹ púpọ̀ ojú òní tì yẹ kábíyèsí yàtọ̀ sí eléyìí ǹjẹ́ ìbáṣepọ̀ míì kan tún wà nípa àtò ìlú àbí ipò nípa ètò òṣèlú ìjọba tẹ̀yìn àti ọ̀nà ìfẹ́ jọ ní. Hmm. bí ẹ sọ síwájú bí o sì jẹ́ pé mi sì ni olórí àwọn ìdò báyìí hmm. ní ti Ifẹ̀ báyìí àtòlú ó bẹ̀ látòrí wípé látòrí security gangan hmm. ara àtòlú náà ni ọjà àtòlú ni oríṣiríṣi àwọn kan mèremère nílùú bẹ́ẹ̀ ara àwọn àtòlú náà nìyẹn irú yẹn kò kan ọ̀ọ̀ni hmm. èmi tí mo ní ìdó èmi ló kàn èmi ń to gbogbo yẹn hmm. ibi tó yẹ kó já wa hmm. ní òní tẹ wá ní òní tẹ wá yìí gan èyí ò gangan là ń ṣe ọjà wa lọ́wọ́ à ń ṣe lọ́wọ́ pé a ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí ó ti yẹ kí kán bẹ̀rẹ̀ tẹ̀tẹ̀lẹ̀ ṣùgbọ́n àwọn ìdíwọ́ kan àṣìṣe wa yanjú gbogbo ìdíwọ́ yẹn pé a fẹ́ bẹ̀rẹ̀ ọjà báyìí níbẹ̀ bẹ́ẹ̀ ni àwọn kan míì náà ó mì pé ọba ló níyẹn lọ́wọ́. kàbíyèsí ẹ ṣeun púpọ̀ nípa ọ̀rọ̀ ètò ààbò tẹ sọ ni wọ́n fi jẹ́ kẹ́ ẹ gba gbogbo ìlú nímọ̀ràn àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè àtúgbò tó ń ẹni lọ́wọ́ a wà yìí ìmọ̀ràn olè fún gbogbo ìlú káfí ìmọ̀ kásẹ̀ rẹ̀ lẹ̀ torí pé abani ajẹ́ tán wọn ni ajẹ́ kù torí pé àbọ̀là yín wo àbọ̀là yín ṣègùn ẹ bá mi fi yún gba gbogbo ìlú nímọ̀ràn. ìmọ̀ràn tí máa gba gbogbo ìlú lórí ètò ààbò wọn ní fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì wà tó jẹ́ wípé wọ́n ní kò sí kú tó máa pàgbà hmm. táàní bá pò lórí ẹ̀ ń bẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jọba àwa gangan fúnra wa gan a ní sí ta máa ṣe lórí iṣẹ́ ààbò hmm. nítòótọ́ o ìjọba ti gbàgbára lọ́wọ́ ọba hmm. ṣùgbọ́n ọba náà sì ti ọba náà náà sì ní ọba náà. ibẹ̀ náà ọ̀dọ̀ wọn náà wọ́n tún padà sí torí pé ìjọ lọ́ba lọ́ba wọ́n ń pè níjọba. bí àwọn kankan wà tó jẹ́ wípé wọ́n ní àtúnṣọpọ̀ anímìlẹ́kù kan kì í ju ilé bàbá ẹ̀ mm. ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jọba a máa mọ àwọn tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ a sì ní sọ a lè sọ kábíyèsí bíi àpẹẹrẹ pé ìmọ̀ràn ni mm. ẹ wo láàrin ìlú ẹ rí ọba tó jẹ́ pé ọba tó jẹ́ pé ọba gidi dáadáa tó dáwọn ọba oríṣiríṣi wà nísìnyí á mm. lóun ọba kinní kan tí òun tí ì sọba ní kankan kọ́kọ́ ó àlóńgbò kájọ yóò bóun lọ́ba wọn wọ́n sì gbádé wọ́n sì rà délé lórí àti ìgbà kan bá náà ní. tíjọba ò mọ̀ ó pọ̀ sẹ́ni ibi tá a wá ń lọ nì sẹ́rí àwọn tí wàá mọ̀ yẹn hmm. ẹ rí àwọn tó yẹ kó máa bo plate number hmm. ẹ rí láàrin gbòòrò hmm. kí ni ṣé iṣẹ́ ọwọ́ ẹ ò mọ̀ ló ń bo plate number ẹ gọ́vnà ò bo plate number chairman ò bo plate number council ò bo plate number ẹ máa rí ehm, kílẹ̀ tí ń pè ìrànṣẹ́ ìrànṣẹ́ ọba lásán tí ó a máa bo plate number ẹ rí kí ni kílẹ̀ ń bo plate number fún ó mì wípé ẹni tó ń bo plate number ẹ tí ó fi máa gbé nǹkan míì kọjá. Hmm. téèyàn bá sì ṣe nǹkan àtùfù kò ní kí èsẹ́ hmm. kànlẹ́. mi ìrí ọba pọ̀lọpọ̀ bàtà jẹun káàkiri tán mi ìrí kí wọ́n bọ plate number wọn hmm. àwọn tí ò yẹ kí wọ́n plate number ó mi pé ara security náà nìyẹn àwọn ìyá sì mọ àmọ́ irú yẹn ó yẹ ká fi gbé àwọn agbófinró ká sọ fún wọn ìkànnì yẹn bí ẹlẹ́ẹ̀kejì náà lè ní pé tá a bá ti rí àwọn kan tó ń kóra wọn jọ ní mẹ́ta mẹ́rin tó ń di pàǹpà kankan kì í ṣe gbogbo ẹ̀ náà ni wípé ilé ìtọ́jà kẹfì tó jọba létí ó wà ńbẹ̀ ìmí tí ẹ̀ fọ́jú balẹ̀ tó yẹ pé ẹ̀ mójútó lára yín ó wà ńbẹ̀ pé àwa gangan fúnra wa a lè sọ pé torí pé ìjọba pé wọn ò fún aláàyè wípé àwa gan káwa gan ká fúnra wa láàyè láti ṣe ìlú wa dáadáa kí àwọn èdè máa kọ́ sí dáradára. ẹ ṣeun púpọ̀ ọba ọjọ́ òní tìyẹ́ ẹ amọ́nẹ́yọ̀ kan táwọn fún àwa ládéládé ni pé kábíyèsí ọdọwọ yín o èdè yorùbá ọgbọ́dọ̀ parun àṣà yorùbá ọgbọ́dọ̀ parun mm. ìran yorùbá òkè òkè láàmú àlọ tàdánù wáyé kéde kọ́gbọ́n lè tètò ní kéde kọ́gbọ́n ìtàn onígbàgbé ńlá wa ibi àtiṣe kádípẹ́ sọ̀dọ̀ bàbá wa kábíyèsí olójúdó ti ilẹ̀ ìdónílé Ifẹ̀ bàbá wa is imperial majesty kábíyèsí ọba síkírù ayọ̀ adéyẹba adéníjì ayọ̀ àṣekádípẹ́ sọ̀dọ̀ bàbá wa ètò ń tẹ̀síwájú gẹ́gẹ́ bá a ti ṣètò ẹjẹ́ àpàdà sílé agodo kéde kọ́gbọ́n lètò ètò ní kéde kọ́gbọ́n iléeṣẹ́ Kaftan TV láwà ẹjẹ́ àjọ máa ṣàfojúsùn àyètò rẹwà. ìrìn ọmọ bá wa ní Kaftan TV ìyètò òtó láàrin ìrìn ọmọ. àdúgbò púpọ̀ bó ṣe jẹ́nu o ṣẹ́yìn náà rí i pé ìtàn Yorùbá ọlágbà pọ̀ bẹ́yàn ọ̀bá sì ṣèwádìí kò lè mọ̀ láàfin pé gbogbo ẹ̀dá tó jẹ́ pé bàbá ti gbórí ọ̀rọ̀ àdé rẹ̀ ọ̀yà á máa ṣàwárí òdodo ẹni kan gẹ́dẹ̀ gbọ́n fi ń gbéra káàkiri pé gbogbo omi tí kùdìẹ̀kùdìẹ̀ kù sí á máa tàn mọ́lẹ̀ sí ẹ má pé gbogbo ọmọ Yorùbá ìyá kan náà ló bí wa o àyàn ìran yorùbá ò ní dèrò ẹ̀yìn orílẹ̀ yorùbá lágbára tadániwáyé òkè òkè báyìí lẹ mú un ru sí òkè òkè là máa lọ ọmọ yorùbá ò ní ṣerú ayé orí bẹ́ẹ̀ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ bó ti ṣe rí nìyẹn o àdúpẹ́ púpọ̀ àyàn ẹja bá sí abala ọ̀pẹ́ fọ dídùn dábìlọ́lá kéwì wà lórí òkè téńté tí ń wò mí tèmi náà ń wò báyìí pé ìlú wo là ń lọ lónìí òjá déjẹsọ òṣèré ọmọ ọbẹ ẹlẹyọ ẹyin o ọwọ́ kéékèèké lásọwọ́ lóde ìgbàjọ ọ̀gẹ̀dọ̀ kan ti ẹ̀mí lásọ òde ìjẹ̀sà ìtọ́ ọba rí mi ọ̀rà wá fún mi kí n lè yan gúgúrú bí olóyè dáńlọ́lá akéwì gbà lẹ́nu mi ọ̀sọ́dọ̀ rẹ̀. ìrìn ọmọ bá wá ní kápá ti fi ìyẹ̀tọ̀ òtó láàrin ìrìn

ètò òtó lárinrin ọmọgbọ́n wa. àdúpẹ́ àdúpẹ́ pé òkun ẹ̀ bó ti ṣe jánu lábala ọ̀pẹ́ ń fọ́ dídùn mọ́ sọ fún yín pé mo ní gbogbo nǹkan lólóríkì oríkì orílẹ̀ là ń wò àwọn oríkì ìlú àwọn oríkì àbísọ̀ àwọn oríkì ìnagijẹ àoríkì àwọn òrìṣà oríkì nǹkan tó lẹ́mí àti tí ọ̀lẹ́mí lèmi sọ pé ìwọ náà lóríkì ọ̀sàwárí rẹ̀ ni ẹ abala tá a wà yìí ó lè kí oríkì ìlú rẹ̀ kábọ̀ kì í dáadáa ẹ bàbá wa John oyè gbilẹ́jọ́ ní ìlókè ìlà ọlámẹfùn tí gbogbo wọn sì ń kan sára sí pé okú ọmọ ṣe ẹṣẹ jọ òye gbilékú ló filẹ àbíjọsẹ bùgbé àdúgbẹ fada níwáyé ibi tí wọn náà wà nílé òkèrè o ó lè kàn sí wa kábọ kí oríkì ìlú rẹ kí gbogbo ayé ọgbọ́n kàn sí mọ bí o ti wá ayé gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ Oòduà ọtọ́ ká moríkì bàbá ẹni èyí òkú ní gọ̀gọ̀gọ̀ kólúwa rẹ̀ ọmọ mọ̀lẹ́ bàbá rẹ̀ kìlélẹ̀ àìláàkọ́ ọmọ mọ̀lẹ́ bàbá ti tèmi àyàn bó ti ṣe rínu o nọ́mbà mi rèé o òǹtẹ́ pèsè tájọ dúnàdúrà ẹ̀ lórí pé àfẹ́ ń bọ̀ wọ abala àbí tá a ti kí oríkì kábà ikọ̀ oríkì ilé yín oríkì ìdílé yín ẹ̀yìn zero seven zero ayọ̀ six nine five six five zero double four òun lójú mú yìí kí wọ́n bá lọ ní wo abala ìbéèrè àtìdáhùn gbogbo ẹ̀dá tí ń jẹ̀béèrè wa ayọ̀ àdúpẹ́ ẹ̀yin tẹ́ ẹ gbìyànjú tẹ́ ẹ tí ì gbà àdúpẹ́ sẹ́ẹ̀rì kìí ṣe pé báyá pé ká lè jẹ̀béèrè àbí ká lè gbẹ̀bùn àwọn níta fi ń ṣe kóríyá ń bẹ̀ ẹ ṣe bí ẹ ó bàbá wa dáadáa ẹ̀yin o àyàn barista wa kábíyèsí president wa <laughs> barista wọlé ọmọ adébáyọ̀ òun ló gbé e kalẹ̀ lápò ààrẹ pé gbogbo ẹ̀dá tí ti ń gba ìbéèrè ẹ máa fún wọn ní nǹkan kan gbogbo nǹkan ló nílànà á tẹ̀lé bẹ́ẹ̀ gba ìbéèrè wa ẹ fi ẹ̀rọ ilé ìfowópamọ́ yẹn fi sọwọ́ ẹ sọ pé lágbájá o ìwọ náà tètè fi nọ́mbà ilé ìfowópamọ́ rẹ sọ sí wa ẹ la fi pé gbogbo ẹ̀dá tí bá jẹ́ olólùfẹ́ ètò yìí tó sì fẹ́ máa jẹ̀bùn dáadáa rí i pé ò ń gbọ́ ètò yìí dáadáa kó fi lè mọ̀gbà tá a bá dáhùn béèrè kọ́ mọ̀mọ́ mọ̀mú lòmù ìta bá ti dáhùn tá a bá ti lọ́ọ́ gbà á kó fi àkáǹtì nọ́mbà àbí ń pè kó fi rán ni o ká lè fi tí ọba jẹ́bùn tẹ̀ ká lè fi sọwọ́ sí ọsẹ́ mọ̀ pé àwọn èèyàn ń pè láti gúúsù wọn ń pè láti yàn mọ́ kẹsẹ̀ gbogbo àná lálẹ́ mọ́ aráyè láti sọ pé kọ́ wá gbẹ̀bùn níbí la fi ń fi pé níta àbágbà ọ ká sọ di owó ká fi sínú àsùnwọ̀n owó wa ẹ mọ́ wàá gbàgbé pé gbogbo nǹkan ló létò bẹ́ẹ̀ bá ti fi kíní ọ̀hún rán ni ọwọ́ kan la fi ẹ̀bùn kálukú náà ní sí ṣùgbọ́n tá máa ń ṣe kélekèle ó ṣeéṣe kọ́mọ̀ ṣe kọ́mọ̀ fi bí ẹni rọrùn bẹ́ẹ̀ ṣe rò pé iléeṣẹ́ ni àwà gbogbo nǹkan sì ló lẹ́tọ̀ ń léṣẹ́ bó ti ṣe jẹ́ nù ẹ̀ wá jẹ́ ìsọ fún yín gbogbo ẹ̀dá tí bá ti ń gba ìbéèrè wa ẹ̀ máa fetí lóko kẹ́sì máa súnmọ́ ẹ̀rọ tẹlifíṣàn yín dáadáa ẹ máa wo Kaftan TV Yorùbá dáadáa ẹ bá ti ń wò tẹ́ ń wètè ètò Kéde Kọ́gbọ́n ẹ mọ̀gbà tẹ́ ẹ jẹ̀bùn ẹ lè fi àsùnwọ̀n wo yẹn lè fi sọwọ́ sí wa ká lè fi mú ìlérí tiwa náà ṣẹ bó ti ṣe jẹ́ gbogbo ẹ̀dá tó gbà béèrè ní àwọn àbẹ̀rẹ̀ wa tó kọjá wọ́n fòfáyọ̀ àfẹnití ọ̀bá fi àsùnwọ̀n owó rẹ̀ náà ní lókù àdúgbẹ́ bó ti ṣe jẹ́ ìbéèrè wa ti tọ̀ ní ìbéèrè kan tí ò ṣe bí ẹni lé ní o ẹ̀ mọ́ wàá jẹ́ ń tẹ̀yìn èèyàn márùn-ún àkọ́kọ́ tó bá kọ́kọ́ gbà á ẹ̀tọ́ alàgbà alàgbà Fẹ́mi Adégúnlẹ̀ tí ń ṣe olóòtú ètò mi pé ká ṣe mẹ́wàá bàbá dáadáa mo kú mọ̀ pé káwọn èèyàn jẹ̀bùn lòun máa ń wà fún ọ fẹ́ kí káwọn èèyàn kéde kan kọ́gbọ́n àti iléeṣẹ́ Kaftan TV kú gbètò ìkalẹ̀ fún náà nù ìbéèrè ti tò ní wọ́n pé èèyàn mẹ́wàá tó bá kọ́kọ́ gbà ọ̀ láàfún lẹ́bùn àyàn ẹ̀wà mú gègé ẹ̀mú tákàdá ẹ̀hún tẹ̀lẹ̀ ń wò lójú mọ́ mọ́wòrán yín yìí àyàn kọ́wọ́ dàbí ẹni sàrútúwé asán ẹ ń wá sọ ká sọ̀rọ̀ díẹ̀ bí àlékún ká lè mọ́ fò bí ẹni ọwọ́ ẹ̀ kọjá ìbéèrè pé dárúkọ ìlú àwọn ọba aládé wọ̀nyí ẹ rí tọrọ ni àkọ́kọ́ ọ̀kẹ̀rẹ̀ ọ̀kẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì atauja ẹlẹ́ẹ̀kẹta déèjì ẹlẹ́ẹ̀kẹrin olúòkè ẹlẹ́ẹ̀karùn-ún ọwá àyàn ìbéèrè títò nínú lọ́wọ́ àlọ́jù mọ́wòrán yìí ẹ wá jẹ́ sọ kílíkà fún yín ibi ká ẹ máa tẹ àtẹ̀jíṣẹ́ sí òun ní nọ́mbà tó wà lójú mọ́wòrán yín yìí ó yẹ ká ẹ ti kọ́ pamọ́ o kì í ṣe nọ́mbà àti tèmi lẹ́ẹ̀ máa tẹ àtẹ̀jíṣẹ́ sí o ẹ bọ́ bá tẹ ná àtẹ̀jíṣẹ́ sórí nọ́mbà mi ó ṣeéṣe kó má wọlé síbi ó yẹ ó wọlé sí àyàn nọ́mbà tó wà ní abẹ́ ìbéèrè tó wà lójú mọ́wòrán yìí òun ní ká ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí bó ti ṣe jẹ́nu àyàn bíbèrè tòní ṣe jẹ́nu àìlágbà àtàdá ni wáyé ẹni bá ti gbà á sọ fún bẹ́ẹ̀ ni ó sì ṣe gbogbo ẹ̀dá tí ń béèrè wa àti ríyìn tó jẹ́ mẹ́ta àdúrópọ̀ lọ́wọ́ yín o ẹ̀dá tó yẹ pé iléeṣẹ́ Kaftan TV ti di bárakú fún wọn àdúrópọ̀ lọ́wọ́ yín o ló kọ́ gbọ́n àtàjọ mẹ́ta ò tò ní wá o ni mò ń fi kì í mò ń kì í mo ní wọ́n fi ilẹ̀ inú ìbànújẹ́ wọn ní báyìí inú ìbànújẹ́ àásìlẹ̀ àsìgbéyàwó àsìkómọ àwa ni ẹ máa pẹ̀lú olúyókò nọ́mbà tèmi nìyẹn fún ìfọ̀rọ̀wérọ̀ àkíyèsí àríwísí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn afẹ́sọ̀ ń gbọ̀wọ́ ètò ẹ pè mí sórí zero seven zero six nine five six five zero double four òun náà lórí amóhùnmáwòrán yìí ojú òní ti wà títí jọ́mi pàdé ẹ gbà lẹ́nu mi a máa pé ire o ire ire ire mo dúró mo rí ire o ire mo bẹ̀rẹ̀ ire o ire ire owó wọlé ire of sọ pé ọ dàbọ̀. तो उतार